bi ko to wai bayar ta jin wata jige ya ma ta yi ina da hukumin lafiya za a kamaru mai kafin ci koko wai ne ta kada wujubul hukumi bi ma anzal Allah da na magula ga wajibi wani wa ba ku jibe na to ji jine nan wa ilmihi fi hadhihi alwaqi'a ko majiya da ilimi da lamarin nona wa a dala hannu ma kwanci ruwa nan ma yi jira da biya nan motsa yi kuli hukubace musamman ya dajigan wuni ajin ajiwa wa ba za a fi zanen nan wile ijiji wa yi ma kafiran kufran majaziyan a magaza mai ga kafiri ko a mai bayan majazuru au majiya kufran

bazir juji da na makokari ji wata fra ko wata fra wuce yi umma la lokacin da wa gaskiya zana fi ma alfatu hukum ya ce hukunci ne wa ta wa ma ci bici fa za mu tin da waju ala istiyadi da na ci bicin wani ladan istiyadu wa khatawu maghfuru bici ci wani masu su fa fa gangani wa ba bon na ba ni na le mu ga dikiyo wa gan ne wallau safuniya amma ga ya na za ka caje wa kwakiyo za ka caje ko president governor yansu ka zaka zan ga to ina ne jibe na gobane ne kilo gobane gobane to Allah ya president me to Allah ya be to Allah ne vision how to sorry yansu me to Allah ma ade di kio ade di implementation and execution yẹn bàtí káńtì mọ́ sókún zaɗi wacce haka ba za ku mige da ma'azan Allah ne da za wuce ci ne shi wato da yi titi wacce jirgin makanta ji na maki ya zanna wa fayar ya zanna wa mace na wa majin bayani wa yakin zannan ya tula da yan wuce da sabon wa batin zannan ma mila tu da yan wuce da farfarfar wa batin e gudu da kaza ya kaza kaza kaza makai kaza wuce wa wani lamun yi wata mina bauna wanda ga wasu rashin adalci ga wani na hannun su kowa

wasu da ke dace da gungunan hakimu ba wasu mai ma yau ne ko a bare ganin fata ya ji kiyar daji ma sayan makanta hakimu ga wasu imo kaka ti ciwo yiwu head of department hakimu ga wasu yiwu babo ta ce ji kamar da shekul islami butaniya ga zamani sahabe shi aja ka zaɓe shi wuce gaya ita kan gina hakimu ga wuce ta a ga azu a ga zaɓe da yi alhafiz ibn hajar alhafiz na jihadi 852 after hijira na fatul barubu wani 120 ko ga innan ayati wayin ka da sababu halin kitabi a yau mun labe kuma zan fa ya mun kafirin kama ga halin kitabi ga ta e ci baba za ga ta wacin lakin abu mai ta na wani gari amma ba umu to dai jan ta ba daga ga fibo lakin amma lamma ta karara min kawai shari'a na wa ya kai da to shari'a musulunci annan murtakabal ma kai la yusamma kafiran da daga kai ma fiya don a yi ga kafira wala yusamma aidan zaliman li anna zulma zulma kad fasila bi shirki ko بقيت الصفة الثالثة يعني الفسق وليكو وعجبت بين تاج ما يكيو لا يفاسقنشو يقول الشركة لا الشركة تقول لو شركة تسيني من دبو كافر تقول لو كافر تسيني من دبو go fasikan joto ma da tuba mai kiyo a wani canji yau ga ala ga ku ala ma nan la ko ma da tafsir da wuri kiyo ala fata wato na ku da musulmi ba mu a shekul allama abdul latif ibn abdurrahman ali sheikh min haji tasir tubo wa inna ma bai sabunci wambo ko da jihadi 12 93 ina wa inna ma ya harumu yanzu duba hukunci da yanzu gaji alamu har da ne zai rilayiya na kuwa zaje ya ke nan ga ji alkurari da suna ba nan ka ka miliyunan da hukunciyar greece su na wani furanji da hukunciyar nasara yin koloni su yi wantatar gan ya ta taro shi waka wani yin doka ne allah ce mazdaru a ra'un hawa nan wa hawa un na mazdaru ya shari'a na fata babu ta biyo ya duniya bangan gani da ra'aya shi na fama ne ta halal hukumar yi haza na na gula na yo wa bakunci da yana na shi na fiji ma ya ce jayin gashi wani aure da ya fawa kafin na da kafin yau kala ta hada wa mallam ya kuma zan da kawai da aka hun shafirin waril aya aya na nama da karati ya ba su mufassiri na sashen man tafiri tuye alal kufran muradu huda idan ka fi ne babu ga kufrun duna kufrun duna kufrun akbari kafici na ku kaficin ci kwanan ya nan fare mu ya eh, bana haji fahimta an na ta da nawul man a bi bigirin ma anzala Allah wa gari mustahilin li zalika ya eh, bana haji fahimta ga zanan gada ba wọ́n ti bẹ̀rẹ̀ lọ́tí mọ́jìlítà àti ọ̀tọ́ ìsinà tó ti tíjì náà zàwọ́ ti mọ́ ǹganyẹ wọ́n ti náà dáwọ́ jẹ́ àlẹ́yà lọ́wọ́dé náà ní kúfùrù jíkwà láti náà láì náà dúnà fi mú ya wa mọ́ta yìí mu lọ kúfùrù da ìdí amma ìdọ̀lẹ́kì àmọ́ mọ́ ilé ba da na àgbà ga kún tuntun da yẹn lọ́tí mọ́jìlítà àti ọ̀tọ́ ìjà máa lè tó ti bá náà yẹn wọ́n ti á jẹ́ àlẹ́yìn mú yọ náà mọ́ ba tẹ́ lẹ́bà tí ẹ̀ lànà àbọ̀ mùsùlùmí ṣùgbọ́n. àṣẹ́kùlà ńlá Abdulrahman bin nasir asali rahimahullahu ta'ala tafsiru ne ga tafsirul karim rahman fi tafsir kalam al-mannan number 2 page 196 to 197 ga kwal hukumu bi ma anzala Allah ya zo ba kun ci bi yanu ce cikin mayana min amali min a'mali ahli kufri wanda min ya kafiri yo wa ghairi yakunu kufran yakunu

nuisance wà láti tọ́bí láti ní oúnjẹ́ ìtàjú ẹgbẹ́ báyìí tí a bú ṣe àti báyìí tí a bú ṣe wá jù ní àpùkọ́ àtàkùn jù láyé ń gúrú jù kíkẹ́ na lọ́rùn jù ráyọ́ fílọ̀ ní ti ìjọ náà èdè ẹ̀dẹ́ ìlàbọ̀ ọjà àdídọ̀ tó fẹ́ mọ́ báyìí báyìí mẹ́jọ lórí ìdánilẹ́ ìgbẹ̀gẹ̀ ìdí nínú òjì ìdásẹ́ ìdánilẹ́ àbúrú fún ìṣẹ́ lẹ́gbọ́n ni wọ́n àlẹ́ yẹn tó ti láàyè kí ọ̀ ń láàyè àrà wọn ma alamu ma haramu malaja da yi wajen wadda ko su ga jayi zuwiyo nan wa kashe kuru kabirin da mil ka da alikun bigayar masu da lawa makamacin meje ka bayi wo ko wa mina amalin wa mina amalin kufri kajista haka mun fa'ala wani azabu shari'a ɗan gaji wani dole ne ya fi kafin ibu da nono kuma ga na ma'ajin azaba na tana

وعظيمة كبيرة عند فيه غير مستهين له وما يدني بنجيك ولا يزعجين كثيرة في نابل كيف كان هو له قموا لي حلال لي أنا تنعف الشيخ العلامة محمد ابن إبراهيم قال الشيخ يرجع عندي للتعسين اتنائنا غير ما يبني بازجا سيتي هو فتاة ومجموع فتاة ولما في سبيته وكذلك تحقيق معنى محمد رسول الله من تحكيم شريعته والتقييد بها أتنا كما ثبت وجه محمد رسول الله ودلين يكيبو ودلين يرسول بشريعة بلتا بشريعة عليه الصلاة والسلام والتقييد بها والنبذ ما خالفها من القوانين دو كان دو نمرا قال يسوي تبتشين بالله وشورا والأوضاع وسائل الأشياء وجهني كثير التي ما ذا الله بها من سلطان نسجي من إلي تيو تيو تيو وانا والتي من حكم بها يعني على القوان وفيها أو حكم إليها إن إلا لا كنت جيال كبير جو كان جاطان ما مد لو كو كو wato ga lo ba hukunci ko كو la lo ga da ba hukunci a yawon waje wa da guba ba ba كو ko mu ta gidan da zalika waje ne ga yawanci naji naje wajibi ko to wai ga jaizi yo ko wa ka tsara kufrin na kila ne millati wurin ga zan ga jiyo in ga zo nan in ga in ga wani kafin da ruwa zo musulunci wannan fa in fa'ala zalika wa maga ba hukunci da yana ne ko ki lalo ba ga ba hukunci yawe wa mai gidu ne yake kali zalika wa mai umai da umai da kida gu ya lafiya wa jawabi wa mai da kida ga ya mutu hajja فهو كافر على كفر العمل الذي لا يقول عن المذاتي إن يا الكفر العمل نا وضع مسلم تبوانا يومني الكفر العمل ما دبو نجيكي ووضع مسلم شونا الكفر العمل نا كافر وبي عقيدة كافر وبي بغن كافر وبي بكيو بكين كافر تمكين بيو غنغن بشكر don zan yi fitnati an alisunati yan baka suna bula abu zai yi waje bayani ya gane na yawo amma kufurin ya alhukun yi gairi ma zanen lawo alau bai ni an ni ga haji kiyo ga tulo an yi annu'un wuke da ba fi shekul allama abula aziz na abula abin ba na jihajiri 1420 na jarida ya shirkul ausat number 6156 mai tarihi ya je shi ya shafi su je 1415 kafin ne wajen bayani yana kakuna na gana Allah mutu abu aziz na abdullah ibn a kakuna ji bayaniya a shek abdulaziz a shek umar nasiru ji al'albani na wulaka shi ya ciya ibi ba sai laka bebe gan ga yi salatu ala jawabin mafi alƙayyar الذي تفضل به صاحب الفضل الشيخ محمد ناصر الدين الألباني وفقه الله المنشور في جريدة في جريدة الشرق الأوسط وطيبة المسلمون الذي أجاب فيه فضيلته من سأل عن تفسير من أحكم بغير ما أنزل الله من غير تفسير فعل فعل فعل كلمة قيمة قد أصاب فيه الحق gare da na shi kuma na turi dina da bani a da ya ce da riga ba kun jibi ma za Allah na za mu ce shiga waje gare ba kun jibi ma za Allah wa da kafira inda tafsirin doro anan da na shi kuma na turi dina bariya mu shiga hadin nan gare kufra garo nan hadin nan gare kufra garo nan hadin nan gare kaza nan gare shi na da bariya nan wa ya ge ma da cewa da gaskiye wata laka fiya sabilin mu'mini ma mutum ko mu'mini ji wa zaha kuma bayani ɗaya wa faka wula annabu la ya juzo ya haji minan nafi ayyuka sila muna kan miguel mazala ni wajen rasu fili kuma ya a shiga wajen gai baku miguel mazala su ne ga ne kafir ya nukun ya eh, ga can min duni an yi alama annabu ta halla zalika da kalbi wa ma yi da suke gan wuta ba ko da mun ga gawa lalliyu ya a wahtajja bima ja fi zalika ibn abbas min yana muwaju da ne ibn abbas ne daga wa gairihi daga man wa gairi salafi al'umma ko min zai shi zamina al'umman na jona da shiga wani kufrin da kufrin na wala shakka an da ma da karo fi jawabi ta fi tafiyar kauli ta'ala shekar da wa a jina da albaniya tafsirin ya banu daga wa mallan da kuma na zalla ko laika mun kafi da nan ko ne azalimin ko alfasikuna wa sawaba da shan yaje wa kada zuwa wa faka wallahu an da kufra kufra na bayan daga kafi ta ga guba akbaru wa asgaru ani kafin tun ci ko amerika su yi kama an zulma zulman yamna zalunci ya guba ko wa ka da alfisku fiskal a da fatan da sai yin guba a ko da azuri na san malista Allah lu kuma digere ma zan lawo zan duwa ne ga ga alali wo ba ku diga ne to cikin na nan awul zina ku diga gine ya alali na awul riba ku gari ba ya alali na awul da ri iman da muharramat al mujma ala tarin ya yin ya to aramu da ya ijma diga aramu ne to kai kafara kufran akbaru da nawa di kafin ciku ne banki ne dan gure ji mu'amala bai rube amma ya ko da banki ya ga balan tulalo na ari balala ne ومن فعلها بدون استهلال فلما قالوا كن نجم من لا ينجع لليانا كان كفر كفر أصغر أصغر كافر لنا كافر تنجي وظلم وظلم أصغر دار شمع دار تنجي وعقد ذلك فاتنا فاتكا شمع الشيخ العلامة محمد ناصر الدين الألباني المحدث وقال لتاتي التعذير في فتنة التكفير في الفتنة قال من لم يكن مع الله فهو لا يكون الكافرين فمن مراد بالكفر فيها كيف قد كفر يبقى ونيا هل هو الخروج عن الملة ما هو غير كفر إذا قال هذا مسلم جونا أو أنه غير ذلك كون جنة فأقول مياغا لا بد من الدقة في فهم حالتي دول يزوجي يزولوك المجيغاني والآية النبي يزول فإنها تتعني الكفر العملي وهو الخروج بلا أعمال عن بعض أحكام الإسلام kalo jula ma ne al kufr al amal wani ya tuwo lono ya tun jihadu ya tuwo musulunci wani amma wani ya tun gaza wazo a shaka za su gane kafirina wani sa'id na fi fiya da fani habru hadin umma wa tarjuma al qur'an abdullah ibn abbas radiyallahu anhuma zai ji a ji fahim zai ji a ji taimako ya e ce fahimta ya aya nonon nga izane yi be fasara alquran ya mini sahabi a nabi jona a nabi make ba zuwa ga yi ilimi ni alquran be tafsiru ina nga yi allazi ajma almuslimu da jami'an illa man kana min alfirqi dalla ala annahu imamun faridun fi tafsir ibn abbas na musulmi ta ijma wuji ga imamu ne shi ne tafsirin da wanda zai kana ga fata annahu tarakat سمعه يومئذ ما نسمعه يوم تماما من من هنا من أن هناك أناسا يفهمون هذه الآية فهما صفيا لم يكي هذه الجيء التي فهمتها نبيه وليه وقوم نوالا جوزه سنجوزه من غير التفصيل ما يلقى فيها فقال رضي الله عنه ابن عباس قال ليس الكفر الذي تزعبني ليه كافك يلام يلام كدانا وهذا ليس كفر يقول عنه من التي wani kafin ne wanda su musulunci wana wa kofin da kuma hujji kafin jin dangi wanda allah ya ne ga zalika wanda wasu zane wa fadin zane wa fadin ga dane nan alkhawari da na kare jiwa na amiri duni ne alim na amiri talibin da zuwa zawa wani khawari ne ya shiga da musa ibna aliyu yau da wajen khawari da wuce da kafin da ibna abbas tun wuce jin munazara da yanayin wajen zadubu a mai haji kiyo ajabar jin a ce daga cibiti a ta laube kwatu da wulu jebuji al'imamu nawawi wọ́n jẹ́ àkídà yá àṣáyíra jọ al'imamu nawawi wọ́n jẹ́ àkídà àṣáyíra jọ orin fún yán ẹgbẹ̀ yá al'imamu maziriji dúró àmáka ní al'imamu nawawi jẹ́ àdìrí náà wọ́n bí ẹni tààtì káyẹ̀ wọ́n yà túbà ti daga àkídà àṣáyíyànjọ umaru abul hassan aláṣàárì wọ́n jẹ́ àkídà àyíkù zalibẹ̀ tó gidi

تقير الدين الهلالي وفادي طريقة تجانية كاف كاف نموذي توبا نوكي كفيدا كاو جاد ريتا بكاية تيكيبو مياز ده طريقة تجانية عبد الرحمن الوكيل wazu daga sufanci wani wani ta ji kaga kiyo miyazu tun daga sufanci rai a ziyar sufiyo ta bani wale ashe za a wuce a gan ya tuba ji daga yadda da wuce amma wasu sun fi suna ga contrary ga wani asu ci ga wani yi ga amma sai ma yadda wuce amma wani a shiga yadda tuba ya ci yadda ji kuwa eh ya jaba ga na mafi a ya na iya ga mafi wasu ta àgádá zàwọn ṣe àjíjẹ́ aláàzàwọn na zàwọn ṣe sai na liga ni umaru gajin hajji mai mai kila ga ga ni za a san gobe jira kalan mu har talatin min ya abu mun a ta ji kaza na ne suna san ga riga shi sai na mun fiji ke on fiji ba shi gaskiya bane gaskiya wa yahudi shi a ga ni za a san ga kiyo yahudi shi adon to hadi a nabi shi a ga ya ila kirkiyo ya ne dai uzure kawai ne ya jaje sai ga masha Allah wa sha mu ga ba ku ta ba ne mu a nabi ga ga masha Allah wa da a nabi ga gari za san tun da dine ya wuri shi mu ya gwa so ثم كان من عواقب ذلك أنهم سفكوا دماء خوارج نجي خرج على امير المؤمنين علي بن ابي طالب رضي الله عنه نقول ثم كان من عواقب ذلك من اللي لم من تجر نجيون انهم صفقوا دماء المؤمنين يجاوا سوري شيئا وفعلوا في ما لم يفعلوا بالمشركين اما جيه المؤمنين جيه ناجي المشركين يعني اتيوا مسلمين فيه مسلمين káyẹ̀ yẹ ju ẹ̀dùkù lọ́lẹ̀ bí yẹ tó fi mẹ̀dùkù ríru wọ́n ni mùsùlùmí dá bí yẹ tó yóò lè wo wọ́n ni mùsùlùmí dá bí yẹ tó pọ́tí fún wo wọ́n ni mùsùlùmí dá bọ́ǹbì nẹjà àdíkọ́dọ̀ pàdé bí yìí túnlọ́kùn lọ́gbọ́ wọ́n ni mùsùlùmí dá yàdé kẹ́tì tí lẹ́kẹ́ kí ní kẹ́kọ́ ìmíṣàn yàdé wa gan fi àjí lẹ́ẹ̀pá ṣẹ́lì bẹ mùsùlùmí àkéèdè wa gan fi àkéèdè sáṣẹ́ òsì àbàyà àkéèdè dà yìí láìpẹ́ opportunity pékèdè àyíò ní oúnjẹ lọ́dọ̀ tí lẹ́kẹ́ èdè ní ọgbẹ́ àbájúlọ kí á tó àbájújọ àbídí àti ẹ̀dẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀ṣìwà àgbẹ̀mí kọ́kùnrin àbídì tí lẹ́ẹ̀kẹ́ lọ́dọ̀ owó jọ ẹ̀rẹ̀dẹ̀ iná rẹ̀ jíjẹ̀jíjẹ̀ jẹ́ ìwáyé onínàkú járí tí ó jẹ́ àtọ́bàgọ́ lọ́nà tí ẹ̀wà jíńsà jíjọ tí ó rẹ̀ fún jẹ́ àtọ́bàgọ́ sókè dàdé ẹ̀kùnkùn bá ní ṣùgbọ́n jẹ́ ìgbájú àwọn àti àtọ́jà jíjọ ní níra kó àwọn àti agbópa aláàbò jíjí tí ó jẹ́ bẹ̀lá ìlú orí ní ìmọ̀sí ìlàjì òun pẹ̀lú gbogbo ndị yìí láàbíà láti wai cewa kati doka waje ce wajen wai ja alo kura ya kawai kura je gani yau da kwa ma ɗabin ruwa ne daini dabo ɗan ciwon eh, la'adu saman dabo ɗan abe shi kawai èmì àwọn oúnjẹ ní àwọn máa bí ti dá lérò èmì á lẹ́ ti bí lọ́rẹ̀ kẹ́kọ̀ọ́ wọ́n yẹ bí dáa wòjẹ́rẹ́ lè ti ní èwọ́n lè gbọ́mọ̀ lọ́wọ́ jẹ́ àlébi ara yóò lẹ́gbọ̀n sí ọbí tó lè jẹ́ àyó àmá àkídà àwárí ìgbádọ́rùn káàkiri àwárí ìjẹ́jẹ̀rẹ́ yìí mùsùlùmí wa àdíká ti yí mùsùlùmí yóò àti ẹgbẹ̀ mẹ́lẹ̀ ẹgbẹ̀ bẹ̀rẹ̀ náà ẹ̀dínlẹ̀ jẹ́ àgájíjá dájú káàkiri lọ́sídà lọ́ndà yí àbúbọ̀sírì àtọ̀rọ̀dúsí sáà ṣe mẹ́lẹ̀ ẹgbẹ̀ ní káàkiri tó tákẹ̀lẹ̀

wa fa'alu fi ma lam yaf'alu bil mushrikeena a ti je ga zawon ke ne jaji ban ga mushriki ne an wanda ga an waza an ci jiga da da bon bu san ta muslimi ne ba da ga ta bo bula san ta muslimi na e fo jin ba fo di ja to musulmi ji ne je la la mo da to ale ji ti fa mu e ji de a te te ba alquran da me ti me la da ne se do ba ja wo ga la wo ba di dai lo we le ga ko Allah akbar mujahidi kazan abu ndoji wa abu sufu abu cheche abu lala wakija wa wa eh wa kufaru wao قاتلوهم نعم قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وكلمة الله هي العليا goto ga mujahidu na je zamanu ke ta taru da igaga ba lere igaga ba lere ita gaskiya za gire gole wele ga wata guwa wuza guwa na zando mina wele yi wuta yi wuke ji ko ba ne zago zango zandoro mini zando mini min na yo zando mini ba ji na ne jada zando mina wele ji wusu ta ji wukin ba ni ji na ba ya ne

zanu caji in ga ga ga wajen ga alibi dai shi jin ya gardo shi ko yanzu ga ga firaku dala bata yayi kafiriya ko yanzu ga ga ga jin dawa ko ce ga anani anani kan wajen ya al masalih ga al mafasidi ko yanzu ga ga wale tafsilu yaji masala ne kun diga da manzon Allah wa illa ni daga jiso ko dalo su zaji bata kafiriya ko sai zule ga

فإن كان تجسيما لا يقول تجسيم وغير ذي مجسم غير ولا صفات يتجوز بعده تجتكي على عرشه تجليه تجعج فالكياني تجد راما تجد إلمي تجد باتا تجد يايا تجد بقرا wani ko ngayi gaga nan ngayi gaga ya zaje mujassima e bayan bo fa inni liyoma abdu mujassimu minan nan ya bulai na kemina alimamu mu rufe gagar in ka na da hudu ali muhammadi fari ya sha da an ne na yi gagan ezu gagan warwa zan yi anabi yunga ya gai na ya zajen rafizo da wani fata jirgin wa alimamu shafi'i wani rafizo ko? ya ga tsoro ga yanayi ta cin wani gafi yiwu e nga yi gargan a riga nga yi ga a shara ɓata kasi da yau ko daga jiso kwata yau su sa ci ɓata kasi da yau zai ni muji a fi zai ni muji sale ju ba goji waje yin polis ɓata mai kafiri soja ɓata mai kafiri wa ma ji sallar zume ba su ki ba a blair numar mace sallar zume a jaji ba za a ƙera ga gaskiya ko ya tau yi gaskiya ga sani ka ga ganin nan in ga ya ganin na ga yawa ne ya ga yawa ne ibn al ita ya yi duwacin abin ga bayani mai dani insha Allah ta lokaci da bi bayani a duk continue da rufe gwamnati misali hal hukumu bi gairi ma an zada Allah yi chana na sojiya ila gadan bayani wahidan ba da wahidina jama'a sai ki wuyi bana je kan yana yi da ji kasu yi mai loba mai kirkishi da ji kasu yayi yi mai fi baba wukan dondo yìí dé tó sẹ́yìn lóṣù wàlá tó lè yíra síbi títí rí lẹ́jọ́ náà wàlá ilé tó sẹ́yà ìmọ̀ ìbàdàn tó èṣù tó èṣù kan rí ìmọ̀ ìbàdàn tó èṣù tó èṣù olúwa alámìtẹ́ka àdìrí ìmọ̀ ìkẹ́ ìbàdàn tó èṣù bẹ́ẹ̀ yìí ẹni ìṣe gan àgbàjù náà gáàlì aláìsẹ̀ ẹni kúṣọ tó ṣe ẹgbẹ̀rẹ̀ ṣì gbẹ̀rẹ̀ láàánú fàkúṣù yóò tí náà ibò ṣe ayé fẹ́ jẹ́ ìkóyà ṣe èrì náà ṣe jẹ́ ìkóyà ṣe èrì na ke ke ko shi ta ke ce ko alkhairi na ba ne ga ne ne ce ta la duwa ba ne ga ci bici na ce shi fadi e ji bida abu ne ke kin ni pepe ne dira fata mo ce ta ji lafiya ce ta mutunci da goro su ba ne kaza biya bi ka shahadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh Allah subhanahu wa ta'ala obe mu ìnàmọ́ ìdí pátá náà òkèrè mọ́ ìjìbẹ́ ètí ìpínyà alámọ̀rin mọ́ ìjìbẹ́ ṣàfẹ́ mùsùlùmí yìí nánà tó ṣàwọn olóòjọ́ ní zaniya ètò tí jẹ́ mọ́ngbò mọ̀gbó wọn náà di alkhairi ẹgbẹ́ <clears throat> ah, dé ya ga yàgà sọ́lẹ̀ gọ́mọ́nà gbọ́nà bayani man dé ẹgbẹ́ jùdú yóò na tiye na amma baya da naman sai nan na patake na man ti bayanu ya ina mun ya na je tsaya ituwe kin da na so ituwe na yi mu ya kike ji dawa ga a shiga ita ta shiga ga wannan sai wale man ti bayanu ya je istikam wa ya yo yanzu ba bi shu pekin bi mi latu umurniya so shi bi annabi muhammadu sallallahu alaihi wa alihi wa sallama da soci da da jiri da wani gala da suke ke ta shiga na da ideya ya har wuce jin da soye da gidan ya labarin yan ba fa ya labarin yan ba daga yaro na kafin a jihar da gina to ale ga ya da na yi dawa suna na da na je ya suna na ake a ji kama na yan na ya to ale kanin doa ga zama da an gani ne na wani ayi ga gana na yin wuce na ma ayi ga na wani ya zana shi kayan ki na ci kubi kubi sai na hali na zana shi wuce na usma na yiri ya zama wuce shi da ayi da aja kawo da yiri ya ba wuce na ayi gina wani ya kama tuwale ala ki kayan ne na zai buru ya yi kama na ya yi kama eh lama na ya yi kama laya son zuciya ba jirin nan magan mafiya nan ya zaɓi ku zai ciki kafiri da na gada jika sun haji kafiri su da ya ji kafiri a ganin na gaya yi kamo wadda ya ga a tsara fuska ne kuji a ta yi kunna a ci gaga ibi da ji a kuna a tsara fuska da shi kana a wajen wadda yi kamo na mawale ga ita ga ki da ga ji musulun doro daga min aina na hudu hakidatuna bai musulmi agwati da ya bai yau fawa a kuka ga minal kitabi wa sunnati rasulullah sallallahu alaihi wasallam wa fahimi salaf salih dole ga ga ajin na so dole ga da na a salaf salih ne ji aga di fasara yayi e bayan yo na wa sun zuciya yayi ajin an mun ga gamba shi na mawalin gwazan dole lan kalitu da nan ga wato istiqama ko tango ciwo su ko mutum na fara wajen na mafila da min yana jin za shi kabir za almuslim gan min yana ji da lafiya na yi suka mana eh wato yo so shi la ya da hawa da ba so shi addu'a in mai suka mana yi luzumul manhajis sahiha manhajis sahih eh zo lulu ba manhaji wangi tí mo ìmọ̀ náà jẹ́wọ́ yẹn lọ́mọ náà yẹn sọ abẹ́ àlejò àwọn ọmọbìnrin ẹ̀ ẹ́ ní mo yẹ títí yẹ lu fún tó yẹ lu bẹ̀rẹ̀ sí wani ya ja da ili da zakin ke ne ta yi ne da zanen shi ran mutunci ranin ci to yi gura Allah to yi shi wallahi tallahi ko ga Allah bai kasu a bari wato amma ko maga ga bai bai kasu a bari wani ba ta cinye da shi ba no sai ga ga waya Allah bai kasu a bari wato ji fahimta ko ji kana wa da Allah ta cinye da wani jo amma da da don bidiya gume ego misali tijaniya gume ego shiya gume ego ana yi la da bai kasu a bari wọ́n wọn lọ́wọ́ alábẹ́ bá sọ ara yìí lágá ló kura mọ́ ibà kura jà àmọ́ alábẹ́ bá sọ ara yìí bá mọ̀ amọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń dúró wo wàláyé wà níbi champion wo wògá káyì fún káyì gẹ́gẹ́ àti wògá àti bèbèbè mọ́ wògá tapá sọ ara ní mọ̀mọ́ dè wo àmọ́ ìpín láyé láyé tilé inú nana àdìrà àdìrà náà gbé àyè náà yẹ ipa àwárí ìṣòro ètò ìṣèlú ìpàjẹ́ ọ ìpàṣúnà ìṣòro rẹ̀ káàkiri àwọn àgbàndó àti bí èso kò lè kánádà èdè násàrọ̀ ọ̀lá èdè násàrà Ẹgbẹ́ ìná, àtùbà ẹ̀bà ẹ̀nà mọ́mọ̀ ẹ̀dí ẹ̀lọ́bẹ̀ yìí náà, kàrí tó rọ̀ náà, orí èyí, ndio ari iso mefia ari iso mefia ngalala nje je ndo de janga he bo de wan ai nka wa ju je nje we gwa ya mo do do do e ju bo ma de ji bo le so chu no to sai ni la ya we wa chu so da ngala de na yaftu mo na ma ngol na ni le bayyana ti bo eh min ba ma bayyana o fi kitabi أولئك الذين أولئك لعنهم الله لعنهم zandowe wa gon rubici lanan na o mage wa ma da fiyo so o ge wa lanan na ka ga kala kuna gumba na shi da su ga yo iye wa lanan na na wala ke ga o mai wa lanan na ngala su ji bayani shi ya ya fucho ne papan ne jago mai wa lanan na ngala su ji bayani su fa ya ya jago mai ke wa lanan na hawa ne ke le kuwa no shi ga ya mu ji kuwa mu ji kuwa ne e ga na manda da abun kan mun kala ba ne ube lama ube kagetea maudu na kwa pia kagetea shari sana na ya rangi ebe uji kato yede yede ati kato ebe ati ati yede obe ibu na abasi kwa leke yewa ibu na abasa ama yere uyi mo yebu ebe ọsọ wọn fẹ́ gan sódà ilé ìgbà fún ọ̀fẹ́ wọn fi ìfúnnà kúkú tó súnmọ́ gara wọn fẹ́ wọn ṣe wọ́n kí wọ́n lọ ebo ní àdúrà náà níbi muhammadu bayu náà ẹ́ àdúrà ń

ẹ̀ẹ́dàjì bẹ̀ fún ilé ìfẹ́ gẹ̀gẹ̀ abẹ́lẹ́gẹ̀ lítà méje lítà ń pátá mùsùlùmí alùkùránì láì sọ yóò buhari sọ yóò buhari máa báàbù títà sọ yóò mùsùlùmí ẹ̀mọ̀ ẹ̀mọ̀ buhari gbogbo ìfẹ́ ẹ̀ẹ́dẹ́yìn wọn sọ ní ya man chupon chupon chupon chupon chupon chupon da ya kya sai we na waje to ta yi ba na waje ka ci jina na abu ka ta dali abu basiri ne abu basiri ga ya zo ya aga ya da ya ga hadisi ne ba na ne ji wani to makanta ya da makanta makanta no sara ya ce na da ibùnà àbáàdù lága ẹ̀rọ ẹ̀zùn tìbú dẹ́kàtún láàrin tìbú dẹ́kàtún wúrò ngáyì bá sóòtì gẹ́gẹ́ àdùn náà ọ̀dùn kó sóso jihadu tó ọ̀gá dọ̀nà nọ́sọ́lá ìjihadu tí kò sóso gbàmúgbàdùn dàgbẹ́yì nara ìjihadu tí kò yẹ dàbí kàtún à yẹ látà òun sí dàbí kàtún mọ́nàlá máa wà sí kan? mẹ́lẹ̀ làǹdó ọ̀gá àmì kìtì dàbọ̀ kàńtà ti dàbọ̀ kàtún ti dàbọ̀ màlẹ́lẹ̀ ṣokú kwaya ìgbẹ̀sùn

musamman wani daga wasu mu zai gana ya na kanta na a mai juna fiye lafari an ba ne suna suna gara yi da su shiga mutu ya ya kuta eh, eh, ya yi ya kuta ya yi mini ya kuta na toci mu ka ya yi goje toci kuma ake da ya na mu ake da ya na gari gari ji na siya ya zane ya kala alamari mulki alamari ya gane alamari yi fi wawo na ija na to ba wannan a ci ya yi fala na ya jami suya mana a yi ba jami suya amma wujin kendo na ya ya duniya ya buguce wallahi ya buguce musulunci ji buguce

gaskiya mawai warron gaskiya mawai lauda wanki yono wuce so wuce ya dauwa na wale ka kai da shirya bula mutu har ya zai da ita zai da su shiga an ga ya ne ce zafe ce mamun da mutu sun mun jiro har ya mutu sun yi da ibi da rawo du ibi da rawo ka zaka za imam muhammad la ye de ce ne ne wai mu ne wai ji ne ne mu ke mai yo ma ko ni ga bi na kuna ti bi imam muhammad na gera na jire amma mu yi ka tuna

nasu an aya na soci aya na ganin yin suratun eh, nisayo na ba na soci kai suratun bakara a suratun nisayo ba na soci ga ganin sallallahu alaihi wasallam ga eh, laifa bi amani yiku wala amani yu an alkitabi go man ya'mal sura yujiza bihi hada ka shi aya na sai na bakar ce daga da annabi Muhammad sallallahu alaihi wasallam ga aga annabi yanzu na itaci na sai aga gaba sai aga gaba idan duwa ne zaka jina a nasu a zuwa ya aba baka gafar Allah wala so su fada ngani bi wani wai wai ta bata eh eh tuwaya eh wa ta ko ta ko sai da ni tuwaya wai wa damuwa ya ngama da wa ne ne ji da ni ji zaka da wani eh da za ka da wani so ta ji bi wani ni ne ne ga ji eh umma ja so ti ga pale do ja so ye ko na ga ji bi wani ye ti da wa wona ní ẹ̀pìn yìí náà kó àjọ ẹgbẹ́ tí náà galúgbà ó ti dà ó wàá pẹ́ fún àlejò mọ́mọ́dé wọn wàá pẹ́ fún àtúntò àwòyọ ọmọ wù ya gàngàn yẹn ló ti tó ti dé fún lágbègbè bí mo ti lù yẹn tó ti gán àlájò wẹ̀ wọ́n ti ti ìlànà kí báyìí kẹfà ara yẹn ló ti ìyàwó yó na wọ́n rájì ọmọ ìyá àwọn tó ti lálẹ́ fún ti kó ẹ̀ mọ́gàbí àwọn àdìgí ọmọ ìwé ṣìmọ́ wọn láti yàrá àwọn fúnra wọn lọ́mọjà wàá wàá wàá gbọ́ wàá gbọ́ wọ́n láfùká wàá wọ̀ tó wàá wọ̀ tó wòtsekura asọ̀rọ̀ eh, àti àti oṣù yọ wòtse ńlá yẹn lẹ́sìn káàdì faruwa àwọn náà wòtse wòtse wẹ̀mí káàdì faruwa náà mùsùlùmí kiri ti dọ́wọ́ lẹ́nu àyíká yọ wọ́n náà ti lẹ́kiri ti yẹ wọ̀lẹ̀ káàdì mí náà àtẹ̀lẹ́ bẹ́ẹ̀ nàkó wọ̀lẹ̀ wọ̀lẹ̀ káàdì mí náà bẹ́ẹ̀ bì wọ̀lẹ̀ àti náà ní náàsì. wẹ́ẹ̀ tó tó máa jọ ẹ́ eh? àwọn afọ́nrán bẹ̀yìn ewúrẹ́ dàjí kàtún mọ́tẹ́lá kèrè àdáńdáńdé ṣìgá àdáàdá àkúmá àdáàdúmá àtàlá ìjà àdújú máa fi ilé àrẹ àkúmá mọ́sílá ẹ̀fẹ́ ìṣèlú yẹ̀gáde mọ́sílá yẹ̀gáde mọ́sílá àṣẹ ìdẹ mọ́sílá àṣẹ ìṣèlú mọ́sílá àdọ́gbó yẹ̀rẹ̀ ẹ̀lẹ́dìbò lóra àdá mọ́sílá gáyò gáyò láìṣe gẹ̀ẹ́nú mẹ́ṣọ́ ìṣìṣẹ́ tó àdá ẹ̀lẹ́dà ìkọ́ ìṣèlú mọ́sílá àtúmọ̀tí láti túkà àti bẹ́ẹ̀ káàkiri wáyé ìṣ

ìjìgáni ọkọ́ àmá káàtò na ní ìrìnlá ìrìnlá àlàyìnà káàtò àtúwà gẹ̀gẹ́ ní ẹ̀nà ti gaskiya na ayyébẹ̀bẹ̀ yẹn wuce ya ilẹ̀ wọ́n ti gaskiya na káyíwá àtúwà zùmọ̀ yẹn wuce sọ́yà àtúmọ̀ ti aṣe gana ìfẹ́ ti sóhun wuce ya yọ àwọn ọ̀fọ́ àkàdíyà tọ̀lẹ̀fíà àwọn arìnrìn ìgbìtì bí ṣùgbẹ́ àwọn mẹ́lọ́ yo soy la que engoro, Si era la ego de la que no supo, yo. La ego de que no. Ama ko to ta. Ade no se gra. Ade ne ke gra wa na. Eh? Nga mana ade ni ne ga na o ga ne ga ta wo se mi. Ni la ba so ga ni. Nge pe mi ne ba ne la te ga hawari ke na. Yen do ro ga ke na go ga ma sa lo ne la ti ya. O se me ni ga wo. En do ale na go ga ma sa lo ne la ti فوزان ne ba na na ma da way out na wato da ya da shi a wannan wazo cikin wani gungu wazo mai cinni da ya mai cikin wani èdèrèdè tó yẹ ẹ̀jẹ̀ pátá mẹ́ta àwárí jìjì nínú bẹ̀rẹ̀ náà yà sí ìwọ́nù mẹ́ta sí kàtó olóògbé fún lóòrò wọ́n láì ìwọ́nù ọdẹ mọ́mọ́mọ́ yìí àmọ́ yà á dé mọ́ yà mú lé òkú rúra ẹ yà dá yìí já ìlú tẹ́ ẹ o yà rí kà wọ́nù gáà wọ́nù mẹ́ta lọ́kàtà ọ̀nà já hawari ja ga kuma a da hawari ne shi dan dikiya nan amma da hawari ne shi sunna nan gwa mu ce mu da salafiya ga wayo ga yau da to zike da mishi ga yawo وكل خير في اتباع السلف اها يعني gwa mu ce ga dika da men ga yau risk mu shigo ya da kai shi ga ce ko bu dan labi a ah, raja kafara matsayin abbas ibn abbas majalisa bayani jiya jiliya aduwa ne muhammadu nga nga nga da da tubo na male na nga ni ce yu ga ga kun san fi mafi ono ga ga ce ba ba su ga da na to awu su ga to awu su da mai ba to awu su da abu basiri diga wayo ye to awu su da abu basiri to awu su da abu kata da to awu su da faisali to awu su da be to da to awu su na tàbí ìwúyọ rẹ tàbí ìwúyọ rẹ lànà tí kàfí bọ́sọ̀ aláàrin mọ́mọ́dọ̀ náà káàbọ̀ wáyé wù gágagán

zamanin ranar zai ga ya ashara kan doro nan a zamanin shirin ɗina ya ashara ina nan a kida ashara ka cikin babu boko sufi ya wai tijaniya ya wai fata a yi ba da mana ba da hada ga yi mazafi malikiya da akida ashara sun ga yau sun tijaniya

ari wọn ẹ̀wọ́ sọ̀pọ̀ ìwọ̀n múlù ti ṣe wọ́n á kú fún wọn sọ́jẹ́ ìwọ̀n wọn ìwọ̀n ti kú fún wọn sọ́jẹ́ àpò tí jẹ nígbà fẹ́ rú lé ìjọba ká fẹ́ rú lé ìjọba jẹ́ hàn àpò tí jọ kàfin náà mẹ́ta náà kéèjì ìwọ̀n múlù ti Allah subhanahu wa ta'ala wọ́n jẹ́ lábẹ́ àdá àkíra ọjọ́ náà láti jẹ́ ọ máa ti káàpù ní láṣẹ kàbí tó a máa yí pé làǹdó àbó ọ̀gẹ̀yìn kan wadaka da hukumar musulunci ma a ce ilimin domin a ce lula kafin da ya ce ruwa hukumar da hukumar musulunci ci a ce ayi maja ta fi rikuni ko da rizin ya a ce ba kafin ta fi ba da ba ni kaza da kafin tun daga ina majini a ce ga wula fulamu la ne ya ito musulunci wasu aka

ibon mai dabe wato sunan da ya fi la jini a naice ito kato ta tafi ya ci bubu shi na ito ya wauga wallahi tallahi ya wu amma yana ya wuce na ala kitabi ala ai ala kitabi lahi wa sunnati rasulihi mala manaji yesh asala da tsariya ina yi ji bukatu na da wannan subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa